وكل بدعة ضلالة وصاحبها في النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته إنني أشهر رمضان نلمفع إفضل 1438 هجرية أشهر أنه أشكفع نلجل إفضل 2017 راتوا ونالة على كدي آية أكي 198 للي يبقى ميلة وان يوم ميجو ibi suratul bakara ingini anya kwane oji aya 199 ibi suratul bakara na أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله رحيم فإذا قضيتم مناسككم ذكركم آباءكم أو أشد ذكرًا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا حسنة ومن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق نعم. أدوجي فلاحاتي an kuma su kolo hajji ne allahu tabaraka wa ta'ala ainihin mamu shi kuwa arafa mash'ar al-haram melo melo ti muzdalifa to fa idza qadaytum manasikakum shan kuma yi manasik kuma ukoji amukolo haji ma amukolo lekoji fadhkurullah mẹ́kàríà ọjọ́ yóò indal mashar ثم أفيضوا من حيث أفاض الناس نعم ṣeun ma mú kọ́rọ̀ lẹ́kùnjí mẹ́mú sí lè bá mọ́nẹ̀ gbókà mọ́nà á sí lè bú má sí lè bú o máa yá ló ti mìíràn lẹ́lẹ́ àmẹ́pá máa pẹ̀rẹ̀ alùtọ́mọ́ wàtàkùfèrè lọ́ mẹ́ ànábí ọjọ́ kọjọ́ kí ló mẹ́jú mọ́ mi kí dùn lẹ́sìn mẹ́ bá wọn mẹ́ na àdọ́ ìsìnkú àdẹ́ ẹwọn na na na na gbọ̀kọ̀ nánà nánà nánà kó máa ní kí mẹ́bẹ̀ẹ́ lẹ́dù bá wẹ́ iná láàkọ̀ fòrò rọ̀hìn lọ́jọ́ aláwọ̀ fi فإذا قضيتم مناسككم ما مقولوا إبادة ما كماشي ما كلمه كوجي ما مقولوا لكوجي فاذكروا الله ما شريع وجو كذكركم آباءكم دابنا كوغلو علكم ما شريع أم بابا مين ما شريع وجو نانا نانا أبانا له أو أشد ذكرى أبقى كينه àríyá ọjọ́ kàmẹ́ ayá kíkẹ bá kí wọ́n ní nánà tàrùkùmẹ́kì àríyá mọ̀bá mẹ́rẹ̀ báyìí ni ẹgbà jahiliya dábàrìkà abdullahi bin abbas kì bá wá nínú ẹgbà jahiliya ẹgbà yóò gùsẹ́kọ̀ ṣẹ́gbà bó gùsẹ́kọ̀ máa yí maka màṣá ti hajj ẹgbẹ́ dabal kuma ce ba zamin na nabi ibrahim malika abada ka lika abada ka kudumi ola duke ne ne ne ma muyi kuma mu de ma fide ta kaba aguhu ma ta kuma na ci tawafi al kuma ce de ile ki chulo e bon ki ma wa ci isojo isi ma wa re egbelen sabu kolo jo ya egbele ma ya matagohu kuma ci joloma ci joloma máa yá onímọ̀lá makoma ní máa yá kí ka ká máa ó kàn áàmù di ẹni nẹ̀nẹ̀ àádẹ́gbàtá nì kì á ṣàrí alùkàmá àti ìhùndẹ́ fàyàkúlù rọ́jùlù mínúhùn káàna ábì yọ́fàm wọ̀yá mílù hàmàláàtì ẹni kàdọ́mọ̀ ikí ní kọlà bàbíhùn yẹni hì bàbíhùn bá ẹ̀yà gbùdú jẹun àmúnì ìyá dẹun àmúnì jẹ́ ya gbome ya milul hamalati ya ngo gbome amune ya gbanu jikira chugene kamune ogutere ti ma one pa manya diya babi nwe ti agbome lenu ji aru dule ene ka ni babi ba eun ke ja ti uyo po ka meja yi gbodu ka meja ka me ka ri e ja win mama yi ene mle ni babi un ẹun kẹ́ẹ̀ẹ́ tọ́gbára mọ́ ní oyá ní mátí kàkí ní ẹgbàtí ònà ogún àmẹ́sìn àmẹ́múṣẹ́ pẹ́wà ẹ̀yàdùwà nìdọ́gbà àmẹ́wọ́n tàkà ní kàkà àmẹ́wọ́n dàbí wọ́n pẹ́ ẹ̀yàwà nìdọ́gbà ọ̀nà àdúkà mẹ́pẹ́ bàbá náà nìdọ́gbà so àrí àmàtàmà ní ìnájá ti mú wẹ́ dàrí àbàbẹ́ ẹ̀wà nì omi dàrí àbàbí mìíràn nì ní ìsàlẹ̀hùn díkìrò ẹ̀rọ fi àìlẹ̀ àbá tàrí àmàtàmà kùmá ti lẹ́lẹ̀ bí òkúṣẹ́kọ̀ọ́ wallahu tabaraka wa ta'ala ni ame ama ba kwa ame kumete tachare ama tame igbele tame golo ide ame ma umana mbaba mete tache ole taba yo echen kumechi haji fadhkurullaha kadhikrikum aba'akum me sharia ojo doge ne kumete tachare ama me sharia ojo gele le ogo kumepe kubienyo kola ama tame alkatame dalkatame chei kuma ya kwekwabi ya ogala ma ya kwekwabi ya kuma tare ya ojo au abagaki ni ashadda zikira are ya ojo kuma yan wani yake ce ki ngo wuji tare ya mata mai kuma yake ne are ya kuma yan yake ki ngo mudu ma ngo ya nana ki mudu ya wuji tare ya mata mai kuma ta ce lelele obilaha ومن الناس الله يني إيها منبا من يقول إن أبيب ودمك ما شاكا ربنا أعجون دوا آتنا في الدنيا ẹ̀hùn ilẹ̀ yìí ẹmúdùnmú àmànà àti náà fi dúnìyà gẹ̀dẹ̀ jẹ́ kàkí níhí ẹ̀hùn ẹ̀kà àbí ẹ̀gẹ̀dẹ̀ ilẹ̀ ẹ̀ngẹ̀dẹ̀ olẹ́mú wáyé nẹ́ka ẹni ọjọ́ wẹ́mọ́ ọmọ nemine ya ne ojo ayahun kera nemine ya ne ojo we mo hedumu je nemine ya ne ojo we do lafiya mu ati na fidi ni are seun kamune kuma o se kuma saduwa abega kini ma yo kawere ke gbo kuma saduwa abego ki sunna ne wa ne gbo kuma ja saduwa abega kini ugbo kuma agbaduwa gbe kuma bi ya mena ne ya kudusu kuma bi yoyi onwe egbo ka macha dụ ha enwegbe ụka egbo ka mụ na abi gwo gele pakụcha ka ọla ele ekete udumiola oduni anyị abịagide ogele mele n'obele ka ya ihe omiye onye arị ya na alụta gbo ka macha dụ ha ihe na-atị gbo macha dụ ha gị na atị na da ka maka ene muna atuka duwa lafiya wa atuka duwa yi in hanyi mike tabal akuna leku ne ki leku bai imani aduwa kuna take shi ire amma yawa ya gbebi omo o na ake aduwa omo ko mi kiku bai imani yi mebo ale ne dun ini ne ala alu ama ya gbebi omo na ya ka ngoyo kama bo mi sirigi yahu ne ge muhi ne ne kuma hanya ta yi gina yi duka rada a mato bi gbele bi gbele bi gbele akoko akoko ye duka da ajoge oyele iye ona ona dugu mu se ko amoto igbele igbele igbele igbele igbele igbele ibe gide o ma te loru ni a ọkọ ma te ne ọkọ ọgọ ẹ ma ẹ

egwu agụgọ na agwa tupu ihe bifo inu ha ha ikpa kpakpa kpakpa maa amụrụ ma uche ma amụrụ ha chechi hụdagbo tiyo na tagbọda alali ta hikere ta te hikere to gane ee ahụ ha atụghị nke ha kuma na chatete kado bi ma kpọkwe kwe gwagi mamen kwe gwa mọta oge na chakado bi kwoyi wa gwada be na ake biye enwe ge kwekọ ina chale ka ọdụ taki na taki na ke ọhụ na ke bu nchi kọrọ oyi nwe imeda agwụkwụrụ ịnwe nwere ẹ̀hùn kì á jẹ́mù ní àmì abẹ́nà àkọ́ ìyàdọ́mọ̀gẹ̀ abúkẹ̀lẹ̀bọ̀ ní kí ló lòlú ní yọ́ ìyàkùnmá mẹ́bọ̀ ní kí yẹ́ ń kò máa dó àwọn alánúyọ́ ọ̀yà kò máa nẹ́ kí mú osu mẹ́síbá ọ̀yà oṣù ọ̀yà ọ̀gbẹ̀ ọ̀yà àṣìmáàlú ọ̀yà àjòjà ọ̀yà àjọkọ ọ̀yà àyọgbá ẹ̀wá ọ̀yà kúkọ́lọ́ ẹ ọ̀yà abánẹgẹ̀dẹ́ yẹn ẹ̀mí ẹjì bẹ́ẹ̀nu bá iní iye gwoketee ọya ọya ọya ọya wee ma na-enwe wee kokoro ya nemialụ ile imeda achọgwu ọya ọgbamabịharị ịchanye ma akụkọrọ ịchanye ọgbama adebọ ihe ahahai ahahai ahahai ihe ahụ engelechi ihe mama omele bunwu um, um, um, ele ma mgbunwe m kụda anyị kpọdanwu nwe ya kwuru eyi kwọrụ ubi alali obele oyi ya ya bịa nwede ya

ẹ̀ẹ́dàbí wọn dúwá yẹ́kì tí ọ yẹ́lẹ́ ilẹ̀ báyìí ẹ̀ẹ́dàbí wọn ṣẹ́ ẹnkù sí dákà fún kẹlẹ̀ oyí lè ya máa yá lálẹ́ nọ àyọ́ yìí bẹ́ẹ̀bọ̀ kẹlẹ̀ kò máa ma a yá fi ojú gbogbo mọ́ máa ṣíbìtì náà yá fi ojú ẹ̀yọ́ kò ló yà mọ́nú bẹ̀lẹ̀ máa ṣe yìí wàláhì mánìkì kọlá mánìkì a ń ma ṣe anabi sallallahu alaihi wasallam ayi ni society ke pabe te ba ama de yusu ama ye society pabe aboke lo bo ama ye mu ya no yo se pabe amo ya ma se mi weakness ma amo mama se mi weakness ma eso da ke ma se ma ne no ko keni ki kolan eh e ẹka tágbà ẹpa kì ní abẹ́kí tágbà ṣe abú wọ́n lẹ́yìn ẹ̀bẹ́ ní oyè ẹka ẹlẹ́yìn ẹ̀bẹ́ ní oyè ẹka ẹ àlẹ́ ẹ̀yàn kì í tìgbà kẹ́ẹ̀dù yẹ́yún máa ẹ̀dù ya mọ́ máa ẹ̀hún ti yẹ́hún máa máa kèlè ẹ̀dù oyè kì dáa lẹ́wọ̀n alẹ́ máa aláwọ̀ tàbárakà ọ̀tà aláìní àmúnẹ̀ máa bèbí ẹ̀hún kúkú máa bí máa ọjọ́ kẹ́ ula aduwa nga muna yi kwi kuya aduwa gbi aduwa haji ma wace aduwa haji ge madalen a ma yi coci ka aka yi ka nga ma akpa mako yoyi ne daga daga adugu adugu adugu adugu egba na egbo po ọgẹ́wùn iné mọ̀má rọ́ọ̀tù ẹni mú ní wọ́n mọ́ ọ́dá aṣọ ẹgbẹ́ nílẹ̀ wọ́n mọ́rùkù kíni kọ̀dọ̀kọ̀dọ̀ kò mi lúgbò ká ìmáṣùgbò àmáyíkọ̀ọ̀ṣì ní kọ̀dọ̀kọ̀dọ̀ kò mi lúgbò ká àwọn ọjọ́dà pàtàkì

e ado yele biya ka do ma ka che nga mune ene gi joju ma ke ne ne oju ngeji ko ju akini kullu ya'lamu man fis samawati wal ardi al ghaiba illa allah wa ma yashuruna ayana yub'athun ene du ni ke man ke du mamaja shi di ojo abo ma be kun gun ọmọ kékeré jẹ wà nùmọ́ àmẹ́dẹ̀lẹ́ yìí mi ó sún ẹjẹ yìí ẹnà ẹ̀rọ ojú wọn ẹyẹ ṣẹ́kàjà mi máa lẹ́kùn máa mẹ́rin ẹ̀kì tó tú bẹ̀kálà máa lè jẹnu bí wá sí tẹ́tì jíni ṣẹ́hùn kà lè jẹnu jíni kọlà lọ́lẹ́ nẹ́lẹ́ àbẹ̀ àti ṣe kí ejú dògo ka ogbò kìtì anyi alùpùpù máa dùn lè má ṣe alẹ́ kó ẹ̀kẹ́ òun ẹ̀ léwo kí àkójọ alẹ́ dẹ̀ bẹ̀kú yẹn a máa dùn àwọn ọgẹ́ni lẹ́kùn máa bìjú jáde bẹ́ẹ̀ yá àmúmá mẹ́lẹ̀ náà bẹ́ẹ̀ yá àmúmá yà mẹ́lẹ̀ náà máa ní hàn kọ́mọ́ yọ̀nyọ̀n àmì ìbílẹ̀ àti mímọ́ ọlá kọ́mọ́ yọ̀nyọ̀n tọ́ wa aláwọ̀ tabaraka wa ta'ala yìí nìyí fọmínà náà sì mẹ́yẹ kúrò rábànà àti náà fi dúnìyà àbẹ́ẹ̀bọ̀ máa ti àdùn àmà ẹni ọjọ́ ẹ̀yìn lẹ́yìn àmà bí yìí wẹ́n mọ́tò dùnàmà wẹ́n mọ́hẹ́ dùnàmà wẹ́n mọ́gọ́ẹ̀ dùnàmà wẹ́n mọ́gọ́ẹ̀ dùnàmà ọmọ alẹ́ òfin àkẹ́sìn ìyá ọjọ́ ọ̀nà bá ìwọ̀n nù pẹ́dú abómìnira ومنهم من يقول ربنا ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ما يما كاومو بيبو ما واكادوا ijo la eleke tinga mabin ben yakulu rabbana atina fid dunya hasana ma ina ojo wa men yo وفي الآخرة حسنة ينجي يوجونا ومكونا ما وكنا عذابنا أجو يتقبع ما قاونا ثم نبي يوجونا نبي ما نبي ينجي نبي يوم شروم يقوجاد نبي وغنالي أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب أولئك أبيكم أبي بيجو ميجي لألي تمكا شنجي لأيجي دين أبيني chenwe le ike ite ngebi oyo ukwu shahada ukwu efe ka mụ na akwu albaraka ule kọrọ maka kuna na chigide yi shi wasila akara gwa kacha oyo egbado na ya akwu enye m kukuku shahidi ukwu ekwu na akwu mama atụmi ne na-eje ikebere ime ukwu ekwu na akwu kwụ na akwa na ọjọọ na kwa ọjọọ na ma adaba chenede na-edu n'ike daba anwụ ya adaba ma ike ihe dị ha bụkwụ ma na ẹgbàlẹ́ni mọ̀nà ìnínà gidi òjì ṣe gbé tí ọjọ́ ẹyẹ mi kún ní kí òyìn wọn mọ̀nà kọ́lọ́kù náà ṣe kúrẹ̀ yá ti dẹ̀ lílù náà mi amọ́ọ̀lá ọgẹ́nẹ̀ gidi máa ti nìkẹ́ kẹ́náka ọmọka ìjọyọ́ mọ́kọ́kọ́ mi ọjọ́ àmọ́má mi ìmọ̀nyákiwà ẹ̀kì ẹni kì máa lẹ́kọ́ nẹ́ni tí mú dọ̀lẹ́lẹ́ ama gbádùn wọn kwani ama kuma wọn dàdí ìdágo ama wọn káàbọ̀ yóò yín ajẹ́lá àṣẹbọ̀ ọgbẹ́ ẹ̀mẹ́ làṣẹbọ̀ lẹ́gbàlùmọ́lùtẹ́mà ẹ̀má díìnì ìyẹ́wẹ̀ àdíìnì ẹ̀wẹ̀ ọ̀gẹ̀ sí agidẹ́ ọyẹ́ múdùgbò ayúmọ̀ ẹ̀dọ̀ albaraka ẹ̀tẹ̀ kàábà kò dáka jàdọ̀ agidẹ́ ní mú náà jàdọ̀ ọ̀gẹ́lẹ́ ọgbọ́dún gbakúṣaká sọ̀rọ̀ ọkọ́ ọjọ́ ọkọ́ lẹ̀ ojú ọkọ́ ọkọ́ ọkọ́ ọjọ́ اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا النبي وجونا حبيبي كشميلي ku etumile kolo ye kuma agba etumile ti kolo ye che hunu eni ki kolo ye che ki ma aya ti mu e ba eye mi ki gba turale ibi ojú méjì gẹ́rẹ́ ohun ma ní jùmọ́ ẹnẹ́kì yí má kàkí bí ọjọ́ akẹ́nìkì ibi lẹ́bi oláyé kalẹ́hùn ní síbò mi máa kẹsàn ìbólẹ̀ ma nù pé kú kọ́lọ́mọkọmọ̀ṣí ọjọ́ ayẹ túnmọ̀ ohun wọlọ́hu sẹ̀rí ìlú ṣìṣà aláhùsọ́ndù kì á ẹ̀ka ṣe ṣẹlẹ́yà náà. واذكروا الله في أيام معدودات فمن تعجل فلا فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه ممن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون الله أكبر واذكروا الله ما تاريا وجو أما تاريا وجو لي لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لا إله إلا الله وحده لا إله إلا الله وحده لا شريك له لا حول ولا قوة إلا بالله أم قرأ غني جري شكا شاري وجور أم أقول من ومكا أم قرأ أم أقول من نكا يقول يا ريا وجو ما هو لا بك كادو وما لكم كلامه نمدا نمدا بيوني ما هو غيره إنه نكى كيوني àmúkọ̀lálẹ́ ojú àti mẹ́wọ́nyún mẹ́tàrí ọjọ́ fi àyàmì máa dòdáàtì owó àmọ́ ọjọ́ alùkàkìdẹ́ mẹ́tàrí ọjọ́ àmúkọ́lọ́ hajji gabadẹ́ ọkọ́lọ́ hajji yá lèkọjọ́ mẹ́lúdùn gabadẹ́ ọkọ́lọ́ hajji yá lèkọjọ́ mẹ́lúdùn minimum of five days maximum of one month two months three months wọn ni kí oṣù mẹ́ta tánà jà sí kọlọ hajj torí alẹ́bí sallallahu alaihi wasallam a kùránì káwà gini alhajju ashhur ma'luma hajj bá ṣe na mú ṣokò ṣe na mú ṣe ń kejú mọ́ àmú ṣe ń kejú mọ́ abdullahi bin umar yẹni ni ohun ṣe shawal zulkada zulhijja àmú ṣu hajj da oṣù mẹ́ta ma ṣu hajj tí wọn ni kí ṣánà hajj kí oṣù shawal yẹ wọn kọlọ hajj lẹ gbogbo á ti oṣù zulhijja

oye yorùdùn yóò mú tarwiya oye kéjìun sí yóò mú arafa oye kẹtàn sí yóò mú náhari àmọ́ ọjọ́ mẹ́ta gẹ̀wọ̀ sí àyàmù tashiriki yóò mú tarwiya yóò mú arafa yóò mú náhari àyàmù tashiriki ṣọjọ́ mẹ́fà lẹ́yìn tó àyàmù tashiriki lẹ́ ohun ọjọ́ ogun wa nìyẹn ni fọmẹ́ntà ajẹ́lá fi yọ̀ọ́mẹ́ni wẹ́kẹ̀ nájúnájú kẹmú kọ́lọ́ ọjọ́ ẹ̀rùkú yọ ọjọ́ méjì ọjọ́ ọ̀wọ̀ ẹ̀kóró rọ ọjọ́ ọ̀wọ̀ ọjọ́ méjì ti bọ̀bọ̀ mú yàrá fọ́lá ìfìmọ̀ alẹ́ inú lẹ́kìrì wọ̀mẹ̀ntà àkàrà wẹ́kẹ̀ àyẹ̀dọ̀ ṣe yún kí mú dọ́jọ́ mẹ́ta òdùkùn lẹ́gbẹ̀ bọ̀bà tọ́nà tààrà ẹ̀dù rìkóló bá tàbí alẹ́ tàṣàlẹ̀ òdù ẹ̀kẹta ẹ̀dì mìnàkọ́ tákẹ̀wọ́n ìfolo rọ ọjọ́ mẹ́ta fọ́lá ìfìmọ̀ alẹ́ inú lẹ́kìrì tí ẹni kí rìkóló ẹ̀wẹ̀ ọjọ́ méjì wọn aláwọ̀ tabaraka wata alákawọ́ ẹni ẹni dúkìá tó pọ̀ ọjọ́ tó alùkìníkì tukọ́rọ̀ hajji olùdẹ́ alùkìníkì ìrìkólò olùdẹ́ wàtàkùlọ́ alìgbọ́gbáhùn ìmọ́kàwà rẹ̀ yẹni mẹ́tò pọ̀ ọjọ́ wà alẹ́mú mẹ́àmà mẹ́ríà annakum ilé ìhìtò ṣẹ̀rún kàkẹ́ gbákàdọ́ máa ń yá wa mẹ́yìn ومن الناس من يعجب قوله في الحياة الدنيا ومن الناس ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه نعم ويشهد الله على ما في قلبه وهو على الدنيا الله أكبر ومن الناس كهمون با من يوجبك قوله في الحياة الدنيا ukola nene kadoma ukola ngache utoyo yorai ne i qurani bake boba akile kutane kumbe ifi wazi chike boba akile kutane kumbe iho chike boba akile kutane kumbe ya ci breni ko gwa dungu na ngini ke gboba akele e ko ta ne ko me ni yu akene ki ni do mele de ko la won a chu ya je gbo wa yushidu allah ala ma fi qalbi e gba du ki akola ba e e e le ki a cho nga mu a cha mu ne wa ji ke li ki a gbo qur'ani

wẹ̀rọ sí ni ìjà ogun òun méjì ni gbọ́ ti ti ti tì eye bàbá kì ní yí àkó bàrà mẹ́dùnú ọmọ ẹ̀bà tó máa gbà yìí gbó ọ̀là tí kí ya kì á ìkẹrẹ kó yíbi òjà ọ̀rọ̀ dábà ulé mọ́mọ́lò bìlá gbẹ̀rẹ̀ nù wẹ́ dágọ̀ mọ́kó ń adù ẹ̀rì kólógó ẹ̀fẹ́ gbó òun ene ji ada ikwu ma ara gị agịgwa ha mebele ha mere yu akụ na iyi ee oyi a na-agbagoja aka alụ gị amịja ka nịka agịga ara ịda m ma ama na-enyo n'o chegbakọ mee onye ike gara ga adịghị tọọlụ igbo ma na m anụ ọ̀nà ọ̀tọ́nà máa odó mọ́ á hálẹ̀kẹ́ ṣe ààyè ẹgbà bí kò dáyín kú alhamdulillah láfíà lọ alhamdulillah agbíní nìkan àdọ́gẹ̀dọ̀ kàràtún Thank you. Naam. Naam. Naam, yóò da Islam, ṣeun kí ṣeun kò bàbẹ́ máa ṣàbàpàkì ajùsùn ẹ̀kọ́ ìbámọ́tọ́nù. onugunu gị ewe ka ekpogbuju kọjọ mọdụ eke enya lokolo ka enya e e chitu iji ara amụchike yela ọnụ ee eberejugo onugunu gị eje n'ike je agani mẹ ọdà dúdú àti ara amụchike owó ẹ máa nínú ọkẹ lílòkolo kẹ ẹkpòkolo kojọ ọlẹ ẹnu kẹm dàbí akẹrẹ bọ́jọ́ yà lọ lébi ojú ẹ̀ lọ ọ̀pẹ́ àtẹ́rẹ́ lọ ee ọmọ akẹ́kẹ́lẹ́ ẹnà ọkọ̀kẹ́ jùtù náà olùgbònùgbò ń gbéjú ìjẹ́nkì gbéjú kẹyà jùtù náà ẹgbà kẹyà jùtù náà lẹ́ẹ̀kìtẹ̀ gbéjú ẹ̀ṣínigí máa bẹ́la ń wíyà yẹ ìṣàbúdó ní àdúgbà ní ẹ̀ẹ́ tọ́ pé a ẹnẹ́kàdọ́mọ́ òkọ̀lá oúnjẹ gbọ́ ẹ́ àkànàmáná pàlàkànáà kàídọ́mọ́ ẹgbàkànáwà ẹgbàkànáwà gbóhùn ìgbélé wẹ́dúkẹ́lù ya yàwá ilẹ̀ ṣàkàlà fún mi ní ẹgbàdẹ́gbàdúgbà mádọ̀ ẹ̀lẹ́ni lóòrùn amune kuma alibe ya imdu boge juma gwate majima do ya ene nu ama ba yo en kamuna ko ta kuma do ya ngune ne oko kido mune tele ya ko langi ni ona to nega bi utu gwajo ka kama na kama ko yida lenga ma do e unga do ye ko yele unga ma he uta yo ni amuna ro ni agẹ́ni ọ̀làlẹ́ òun ẹ̀bì jìkí mẹ́ alọ́ ẹ̀lẹ́ẹ̀kì dúdú ẹ̀mọ́n òun ẹ̀bì jìkí mẹ́ alọ́ ẹ̀lẹ́ẹ̀kì dúdú òòyì ṣùgbọ́n kì mú dúdú ayé òun ẹ̀wú ẹ̀ṣẹ́ nìra rọ̀ wí tọ́ anákí ayé ẹ̀wọ̀n lẹ́tí àmọ́tọ̀ bóbulẹ̀ gbà alágbà yíyí wọn kọrin akàtàmátà máa ọkọ̀ kàmúnẹ̀ máa dún mọ́ máa náà ní ní tọkọ̀ kì á ya ta dini ma ya gamda ya ta dini ma yi ọmọ makina ni inda nọkọ meki gwa nkwa ìjà nkpa ya kó wa ẹni makini makini chibakọ ikú yí mẹ ọmọ ìwọ̀n ìjà nkpa na ya lò inda mdọ eyu bi ka nkó wa àmì akọlẹ ní ka akamọ na alùtọgba ẹ̀wọ̀n mdùbí wọn ma ma ya lò tòtòdálẹ̀ abẹ́ ẹ̀bọ̀ kùnmẹ́ léjúmá léjúmá dábé yóò ló ṣe jẹ́ báyẹ̀dọ̀ má ṣẹ̀dọ̀ nìjíní adọ́jọ́ kàṣà ó bà níbi ìyáàgbà agbówázi ìyáàgbówázi ábíà ọ̀rọ̀ tẹ̀pẹ́ ẹ̀wù rẹ̀ ìyá ní tí yọ̀nyọ̀nyọ̀nyọ̀nyọ̀ dábẹ́nẹ̀ ona kia kenegide akola leba ya tuya nibi uto ona kia akola le kola uje boy wa yushiru allah ala ma fi qalbihi ya ngo dojo ija ni ka ko yo ngun ke se mon ke de don wa huwa aladul khisam won ki de ba ara ro biti biti ngi ene do ke ke ni na ki kuma bola ki ma win wa idha tawalla e wa duki mubirida kubu e ba alkuwani yi ko ne mamalagike imu bi rida ba iya dani ba na'am wa idha tawalla sa'a fil ardi liyufsida fiha wa yuhlika al-harsa wan nasl wallahu la yuhibbu al-fasad na'am wallahu tabaaraka wa ta'ala wa idha tawalla shangi mubirida ba sa'afil ardi li yufsida fiha iko to ya na ya hikere hikere hikere aluki aliki anya ko ya na ojo bie un ya anya jige ya ko o ya no ojo bie wa yuhlika al hartha kole pabe anya chini yuhlika al hartha uche amune ya halaka uche amune kitoko ya halaka eboji ajala ya rutana amune yìí ayalagide kumadu tane e ambuke ajuka dinu yon kamune juku ya chalale kumagwa mune osheyuire opigula mune mao monguju agugwa mune mao monguju alla ya isa kumakai ijebejo kule aba yo na mama dos mamedu gama kojome tudoba ungele jalatane ni to amegumegwa yalai haramu isiku na kigwa yalawa tó dẹ́hùn kí anya pọ̀ bí ẹkì nánà imúdù ẹ̀ lókó yàwẹ́ ẹ̀hùn náà tọ́ ẹ̀ àdọ́mọ̀ kí àmákẹ́dù náà tánà ọ̀làmọ́ ẹ̀ ka nẹ̀ tẹ́wọ̀ ẹ̀hùn náà tọ́ ẹ̀mù kí anya pọ̀ bí ẹ̀ bá dẹ́gba ṣe sàmì gbé kẹ̀kọ́ wúyó sàmẹ́hun dúkìá kọjú alóyè bá olédùnsọ yí ẹ̀mdẹ́ tó dẹ̀ wọ́n jọ àkíní wà yíò lè kàlhárìsà ẹnẹ̀gidẹ́ ìyá àhàlákà oṣẹ́ àmúlẹ̀ ìwọ́n lè kàdó oṣẹ́ kẹtẹ́ dánú wà nẹ́sìlì ìyá ń wọ́n àhàlákà àbíọmá àbí àhàlákà àbíọmá lè bí máa ná ákìzìnàmìtì ẹ̀hun dúkìá jẹ́ kẹ́ẹ̀dómi mẹ́ níyì kíkọ́ àwọn láwẹ́ dudaba ta ṅụọla onubule ike ma chọọ ya wee nyichin ema gini ede kategori abụkọ gị aya gịdị akụ n'ime ihule kalharta wanasri ya ya akamu ne kparinyo ya aka bi ingi ju ene du ki apa ne bien aba kingi ngi ju ane pa bien oyo ngi ja ne ngi pa bien sudale chodo da mune onga gbe ngi da gun iji hu o mata chodo da na وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد نعم وإذا قيل له اتق الله شنك كان يقدر كني شوف وجهها أخذته العزة بالإثم تكو وجما يما لبوا يولبيشي onye jira ki ise wola ni ju takile yena le gbogba e o mega bo kuma ya jo no ngi ni o jile ma chaba kwa machini abebe uma wonye nyuma kada ya ngona abebe uma kuma onda chi qur'ani take na abalele ma kini ontunugu tunugu no edo ma do kunugu hoyo bone tenu nugu asbiting elo

o jigide ebe a dọkịta omuchitane ma nya ụkọlọ ọkọtọchi ma mụginu dado eregide dọkịta mere kpana imogwugwu bụ imogwugwu mụ na ebu imebiji kụkado ya ama adị kadola ma dọkịta chi dọkịta ụka akpa emigide dọkịta chukọlọ one dọkịta chukọlọ one ma òhun ò nẹ̀bàrẹ̀ oyún dókítà mi ohe. ń yékì tẹ́tò òwe ìmí fi lẹ́dù ìmúdu akoro ihò ya ọmọ yà ń ya ohe yìn ìyàwó fi ń ga abó òwe lẹ́ẹ̀bì ẹ̀yìn ìdàbí mi fi lẹ́dù kwakoro ìdàbí múdu akọ̀nẹ́tì ìwé òwe ŋun ɖu ɖe negi dzem mege nu yima da lɛ ene kaka gede kani ɔlɛ lɛ yima le yima ku ama abo lɛ dukuma dza tukɔlɔ lɛ egbaŋɛ gbɔ ahoma dzo no guma mɛ ene gima ene gima mu wu ewu guma do ŋun neke wa bɔ nu imu wu oyin imu wu apon imu wu ewɔnu o de nko ne yi ŋun ta no dzi ŋun yi ŋun ya dzo no yi.

ààyà magúmá àdéébú àdéébú tako yí ma nọ̀rọ̀ yí ma nọ̀rọ̀ aláwọ̀ tàbárakà wata alákìlú àjúmùmí yẹn ni ìkẹ́ kuma mú rídàbá ẹka e máa kuma tó kọjọ́ taki àkàzẹ́tìbò lè ìzẹ́tìbò lè ìsìnmi wọ́n náà kuma wọ́ra máa yíjú òjí máa kuma agbó àkúmà lẹ́yìn bá taki yẹ́ wọ́n máa lè jíjẹ òlẹ́sìn ọjọ́ àkíní abúrúkẹ wọlé ijú fàásùwò jahannama kúnná jahannama jẹbẹjọ ẹgbìtẹ̀rẹ̀ ẹgbìtẹ̀rẹ̀ tó náà jahannama nínú kúnná jahannama kì á wòlé ní ìdá olùkú fi ha sẹ́mi óòlà ha ṣẹ̀híkan orí àtẹ̀fò ìdá olùkú múnà mọ́tò ọjọ́ kí ni máma mọ̀nẹ̀ kó dáa kó máa kó máa yóná bá onúgbùnùgbò náà ló yẹ́ ẹ̀dá ahú kì taki jẹun iya se ne ọjọ́ ọjọ́ aki jahannama yẹnu na jahannama ṣe bẹ́ẹ̀ e ne kàkà yọ wàlẹ̀ bí ha ẹun kuma tẹ́ jẹun na na ومن الناس من يشتري بتغاء مرضات الله ومن الناس ومن الناس من يشتري نفسه ابتغاء مرضات الله ومن الناس ومن الناس من يشتري من يشتري ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله والله رؤوف بالعباد الله أكبر ومن الناس علي ياتين كوي امونه با من يشري نفسه ابتغاء مرضات الله ine ne با domo ba ŋɔjɔ la ɔka tsane atsane tafsiri akɔla sahabi nu danu ama ko ini tɔgbɔ alo alami sahabi mu bi ɛbɔ yɛrɛ aya du kakarɛ bɔ ini reference ka titi sahabi ti la tɔ ɔla suhaibu bi ni sinani amɔ alami sahabi bi ko ini tɔgbɔ sahabi gidɛ yi ide ami sahabi kuma dɔba sawo ma wo ja ne maka ìyàdẹ́ àmì foreigners ìṣọ́mà makaricin tùdárẹ̀ lè tí àmì létà fi kùmà kòrùka àmì sàábẹ́ bá màádọ́rà kì ní àrùmí àbúyà nẹ̀rọ orúkùmà ṣáàdé sàábẹ́ gidẹ́ sàábẹ́ gidẹ́ ìwójá nẹ maka alìkìwójá nẹ maka sùháìbù bínú sinani àrùmí màádọ́ máa kí àrùmí ọmọ ẹnẹ́gì kújá nẹ rome nẹ́ Abụọ mọ́ ìṣe ìwó yá nẹ maka alùkìwó ya nẹ maka bá eyí rùdún ma ó mé mọ́ òun ọdé ṣe àdúdá olówó nìyí dẹ́ ọlẹ́gbàgbà gẹ́gẹ́ dé ma mọ́ òun dù ṣe àdú ama mú dù ṣe àdú ẹnẹ́gìdí ọ̀hún lẹ ẹnẹ́lẹ́ lèkú ẹni kò dìhọ̀ ọ̀húnlẹ̀ ẹni lálótó ìyányájá tó já nẹ maka ìmúdó túbì yẹ́ na lótó já nẹ maka ìdọ́mọ gbogbo magidé ìmúdó maka agbọ́la ẹnu tú ẹ̀ lọ́ba adótẹ́ wọn dọ́mú yẹ́ ni ajá ka màmúdà anyá ibá ọ̀hán tí nìkú ẹkú tọ́pọ̀ ajá nìkú ẹ̀ náyájá ìyàkó tọ́pọ̀ ajá ajé nyá ajé nyá aláwọ̀ ajáṣe ní nìlè ajáṣe ní ha abájáṣe ní nìlè gbogbo onúgbùnúgbùn ìwọ́n àmọ́ mi họ ní ọwọ́ ọwọ́ kò máa jẹ́ họ ọ̀hún janyájá abí àmọ́ mi họ ní màá yájá màá kò yá màá yájá màá kò

onwe ike te omumola anyị dagbachi buhari gị gbomachi prezidenti omumola tuli belo gị gbomachi gọvanọ omumola tuli ogbuche kpọ meji anwụ chọgị ede gọvanọ chele ọlọgbuche kpọ gbomaka ya kpọlie ihe a na-eyi bụ ntabi anya na nkwanụ enihi go alka amanyi ya wụ ebe a ego onwe

un kama jimaka manacha dini abu un kama jumaka manacha dini anoko biti biti miachi koko ndiho amu ne kumanya jam oko ndiho amu ne kumanya jam onugonu gienwu ya de aboku ma dobata uma tude gbadu ke kola sahibu bin sinani eriya khabbab bin al-ariti eriya bilal bin rabahi ta abi gidai bogwa amar bin yasir amma ki category ke tinga ne kama jori màdé àbúkù ma tsọba tata balẹ̀ ma kuma igbe ma kuma igbe igbe eju n'eju tó dáadé ní islam kéèké wílẹ̀ yẹ ma káwó tó dáadé ní àbàkọ̀ ma mẹ́ ma kéèké ma dùn yẹ lẹ́kẹ̀lẹ́ ní ha ìgbìgbù ma káwó tó dáadé ní ma dùn yẹ tó dáadé abẹ́gidẹ́ ibà ma kuma igbe anugun ge ma ke kwayo imda ke ba ke niki kuna oda bi je ni tegbele je ma o ke da ke kuna da ni to da pa nge je we ke chapa ma o ke ke ke e kuna da ni ma igbe kuma yo la mamudu je e ate gba ka gbogbo anabi sallallahu alaihi aba ni ti medina yin ohun ìsọ àìbù wẹ́kẹ̀ ní tẹ̀sírí fún kẹsírí ẹmẹ́yí kó rúdúrú kẹ́gù ẹ̀yìn alọ́lẹ̀ kàkàkìdẹ́ ọmọ annahu lama aslama bi makka wa arada al hijra abi atine ci hijra mena ahunna sa ayya an yuhajira bi mali mauhana bayni saibu sheun kwa weka gumi ku eketi turu made oko ma nya ya ma te unla nga ta mala kwa weka gumi ku àmọ́ ẹ̀hún dúkẹ́ ìjẹ́wọ̀n ẹ̀kà kó wá tí ní wọ́n á tẹ́ mẹ̀dínà kọ́bọ̀ wẹ́ náà lórú ọba tálákùmọ̀dá tọ́gbà ń rẹ̀ ọ̀làkìdẹ́ yìí ṣùgbọ́n ìnẹ́jùkà kí ìyàyà amígágò lè ló ehun ìnẹ́jùkà kí ìyàyà amúnúwà ní amádùkà ọ̀làkìdẹ́ ojú ọ̀la dí nà àpàlẹ́ yẹn ń wá ló yé yìí tó dá àpàlẹ́ òun àwọn alò ààrẹ sọ̀sọ́ráìbù ṣeun kẹtí ni ń wọ́n kí àmúdà àpàǹgẹ́ ló ti mẹ̀dínà yá ṣe bá àkọ́yàtá màá mọ́dà dúnwà máa tàkọ́yà máa kọ́yàtá àti ní àkó ìní tó gbá ló ẹnẹ́dú kí lẹ́hun tó kóhun tàwọn ẹnẹ́dú là kóhun

o maka ụmụ enyi wa ị na-ahaba anya tejereda min huwa yuhajir etene kello toruketa goho alu shagohi ojo chamacha ala gẹ nù ẹ ẹ mú dà alu ọya ẹgẹlu so ti jẹ ewu ìgàtẹ ìgọgá ni ìyá na ị na ya ọkọ̀hún dókìnẹ́ millions multimillion arziki kìkejò jáni ọgbọ́dọ̀ àmẹ́gidẹ́ ìpàkójáká ẹ̀yẹ́ ni òun á tọ́nà jáni òun yẹ kò ń alú ọ̀rọ̀ kagbá ọjọ́ kìí sọ àìkò kwa nẹ̀kì aló tí mẹ̀dínà bá a máa gbádùn wùmá sí máa ju ohun gùnmá ọlá ń pàkójáká bọ̀ o máa make sure that kọ́bọ̀ ọdá àngọ́lá ń nára ká àbọ̀dá àngọ́lá ń ọbẹ̀lẹ̀ sọ àìkò tágùrù ahịgịdụla nwunyi kpachaka gịda agụ nwunyi enwu kete gị soha ebule dị ogele ma cha ete ma ete nche achị gbalị gwa gị na ma ọya were lahịa enwu duu gị soha ebute ọnụ kwakụchaka amụ nụ anị ama ajọ ohe amene ụkpanyụ kpanyụ ma ya ole kpenye ọla ma ọ kwakụchaka soha ebu gị cha na na-agwa ụka mmemme gaa dị jubiwu ka igwe ajụra odu ọrọka kpenwu dụ kwakụchaka soha ebule ewu ya na medina egbakụ medina ebe a ka ọ bụ ịnwụ na ya gị ẹ̀rẹ̀ náwá mọ̀lẹ́bí sallama iná lẹ́bí sọ́yẹ́bù yẹn ká ibi ẹ̀nà ipa yìí mẹ́tí ni gàrí àwọn kíyẹ mẹ́tí ni gàrí àwọn kíyẹ mẹ́tí ni gàrí màdúnà tí hùn màkàmù yẹmu yẹ alẹ́ yóò bàtà ma màkájọ báhùn sọ́yẹ́bù yẹmu yẹ sẹ́dínà ọmọ ìbínú katab òun máa mú nẹ kórùbì gbogbo màdọ́ àkíní haratu yìí ọmọ mànyá kẹrẹbí sọ́yẹ́bù bí ma ni jẹ́ àmágbó àkú ẹmú wá mẹ́ ọlẹ́jìn àmáwá àmágbó àkú ẹmú wá ẹọlẹ́sí ǹgàmáwá ǹgàmáwú ẹgbẹ̀ọ́lá hàrísìkí agbó ẹdẹ abájọ́ yìí irú yọ bàtà àmàjú èmi abájọ́ yìí ẹ̀hún gbé yú dẹnu àmàgbó àkánà na mú wá ohun màtàlẹ́dá anáná màwá anáná gbẹ̀hún gẹ̀ẹ́ adẹ́ torí ká alùkùnrin làágùn òun mọ̀kọ́dún makwakwúsá ká máa ní rabu halbai ajé ẹ̀kẹ̀ yá ẹbá ilẹ̀ oúnjẹ ajá kẹ̀ yá ẹbá ilẹ̀ oúnjẹ ẹ̀rẹ̀ kùmà náà kaba ní inú ìfọ̀kọ́ àlà òun àmó ìdún àmà ẹni wà ántùn fàlà àkàrà láhù ti Ye tẹ̀kọ́ ame àmẹ́ na ń obi oyi aja mẹ́ ajá kàmẹ̀yà onye jẹ́ káyà mẹ́kẹ́kẹ́ ajó òfin fún onye nito abụm ekamera gị ni aya michi aya ilele nje aba mele taka mele gị ma kọjọ mmemme kọrọ gbigbe gba aba yoyi enwere ike ihe nga mema is possible ka ya edukuja ohun maka nga gini taka akwụgbọ anebi awa kere ebe a anebi ti ka nwa gini ina ya kọyọ lọrọ kwutoro ẹ gba ya lẹdẹta ominen nasi mai yashiri na sahu ominen nasi mai yashiri na sahu bati lọ ana ukutila wallahu ra'ufun bil ibad ami malimi tafsir ebo ba ichun kete in wannan ya mun da kuma wanda ragu tutu sahibu bin sinani un sha ya gide surati tauba ko توبة آيات لك يوم يقوانك إن الله اشترى من المؤمنين إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل حقا في التوراة والإنجيل والتين والقرآن ومن أوفى بعهده من الله أوفى بعهده من الله لك دعوى وفى فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم صعيب بن سنان الرومي أبو مكة صعيب دارون كأني ẹgbàkùnwá tí ni wọ́n pín maka aloti medina iba abu maka edungu mu wana ameka mu ameka kini uwezo haibu ngaya kina kwadimta ilaina wala mala laka shoma maka uya ninga jenu egbaki wacho bi mare ya uya tawunu egbaki ade u manyoba mare ya uya tawunu egbaki madu ya tawu ya me egbaki ẹni kọ̀dímta ilé iná wà láàmà lálẹ́ka ẹgbàtẹ̀ owó yá lẹ́yìn àmàlùkẹ̀lẹ̀ dákẹ̀wọ́ náà ọ̀pẹ́ òun àkàkọ́ ayé máa ma malùkù ẹ̀lẹ́kù ẹwà ẹgbàkù ẹwà ọ̀wẹ́ nọkọ́ nínú bàtà ọ̀ẹ́ṣẹ́ náà góhò ẹ̀ṣẹ́ wọ̀tákùrùjọ à ń ta wà máàlùká èyí ni ẹ̀hùn ńlá ti mẹ̀dínà yá ṣàdínì kí ìmdù ẹ̀pọ̀kọ́ ẹ̀ lọ ọkọ̀ tó yá ẹ̀mí ìjọ yana yare da kame ka alamin mu ba nga ki ara'aytum in dafatu ilaykum ma li takhallu ay eh, tukhalluna anni unga kame la ki to chen ku nga ko ko nga mo ko ku nga me ka ha ti ban tu nga ba dia ngomo mi gidele ku nga me u she yu ku nga mu ku nga me bu ke jo amari ziki yu moto amari ziki yu nyi amari ziki yadu unga to no nga me ka ku cha ka anni me ko na mi ku mi alilu la dia ku nya gu medina ku cha makwa na nkịcha akpale nwe makwa na eke jide onwe ma nige nwoje ni ene dume mu en maka gbanyu ma kpo na nyen ma be na ma ku ja ben tale tale ni kita kwa wetu ku bi tala ali ko wetu ku wi weta lu du du ake na ju weta ko akpale na mu ne ja ko ko ibi ni mo ko ma kuma na ma kwa na etu ke ẹrẹ̀rẹ̀ lẹ́lẹ̀ yẹni dẹ̀fàátù ilé ìhìmáàlì fàkàlẹ́wò àní òtọ́ kọ́ mi pàkúṣáká òtọ́ nọ mọ́ mi fàkàrà ìtù hàtà kọ́dímùtẹ̀lẹ̀ mẹ́dínà ọgẹ́lẹ́ mú dúwò tákù dúwò yá ní mẹ́dínà yìí yẹni ó yá ní mẹ́dínà kó yá ní mẹ́dínà ọ̀làlẹ́ pàtà níbi nga níbi sallàsálàmà yìí rọ́bì ha suhayibu ní rọ́bì ha suhayibu suhayibu yà ìyìn ajáhùn kìnyà ìyìn lè ń jẹ ajáhùn kìnyà ìyìn lè ń kuma ainihin aya inna allaha shara min almu'minina abi malum ya kute ma ainihin aya le ma do rogo jisu haibu bin sinani ma ngo do rogo yene dukiya du nya ki ya de sura dinu do oja ko min nas iha mune ba man yashri nafsahu bitiqa amradatillah ijina be bodomo abile mamora imaru tatudojo ora imamu tatudojo sio lile ididogu imainu ama amọ́ra ẹ̀ma ruta ọjọ́ amọ́ra ẹ̀ma lẹ́dùlá ama ọ̀rá ẹ̀ma ta ọjọ́ amọ́ra ẹ̀ma dùlá ìnàlá ìṣẹ́ra la ọjọ́ mú dùlá yéè nìyí ẹ̀ŋà yáka mẹ́dúnmùmí ẹ̀ǹkù ńà dùn ámẹ́dà bìsàlìjẹ́nà yòkọ́ ti lónà fi sàbìlìlá fàyàpàtòló na ẹ̀kùtàló màá yá àjòjà tó dáadé ní ọjọ́ yìí yi. pa الله تبارك وتعالى ينهي ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد الله شوندو كي عليجي موميا ما دون ومشي علي بابان نجي كي سهيب شي شنجي سهيب نكي علي ابا نكي دايشي وكوشي سدومو نا كسبابا كونه نكي جي كوكون باكوتا كاكي شوف one je koko ngba ko saka ki showu family un ki toruki ne ke adini abapane idala abapazame ni inukoshe kitigwe ka ne kwala abu koshe kitigwe ka ne kwala sahibu in Allah haka wa ya ayyuhal ladina amanu

ẹ̀hùn kìtọ́ bá máa tòlè yí rẹ̀ tọ̀ ṣẹun kìdá lànà onígbòǹgbò mẹ́ṣẹ̀hùn mẹ́kọ́ṣẹ́ lè bó ma odòkolo fi sílìmì ká mẹ́dábà tẹ́ àdínì tójí ti kolo ìlìká kùmẹ̀ náà gbòmẹ̀dì ìlìká lẹ́kù ẹ̀hùn ti kọ́lọ́ kìlìká làṣẹ mẹ́múgọ́sí kọ́lọ́ kìdá àgó ẹ̀yìn ẹ̀ lè tún yín kọ́lọ́ lẹ́wọ́ sí yàn odòkolo fi sílìmì káàfà o me ihe ọlọpụ ma ewe kụmadụ nwe ka eje gite je ewu abụdụ gị jakade kpe chi ya bena aka ewe chi ọlọ mụrụgwe ya oge mda wee adị orúkúlù ha jí ẹ̀yìn ọ̀nà dúkọ̀ ẹ̀kìtẹ̀ bẹ́wẹ̀lẹ̀ tó yí ti kó lọ́nà ẹdúkìbọ̀bọ̀ ihùn mẹ́nà gbọ́dún mẹ́gbẹ̀m dábàá

dịka ka ihe maja dị eziri ire tụrụ ene ene ọla ejugide gbado keli ọla eje mụkwụ ẹgbado keli ọla eje mụkwụ ihu ma maja eme ma pinala ya nkichi tọọ yọ ka nwa ya na ebili eche ọla ejugide abụghị ọja ka dị ka nwa kene ọla jugide amụka ebili bụ nri tụrụ ala ebili iche egwu meji n'iche n'ọla anyị iche n'ọla ejugide ahụ ma ya atụ ma maja ha alịrị tí òun yìí òun bí ẹni tìlé àmẹ́ náà lápá ṣaka àmọ́kíṣẹ́ náà lá amdàmálùkì àjùwá òyà rẹ̀ wọ́n já kàwọn ẹni kọ̀ ìzẹ̀lẹ́tù mi bá dìmá jẹ́ àti kọ̀mọ̀lẹ̀ bẹ́yìn náà. فَإِنْزَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْهُمْ أَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ naam abala ọ̀dọ́dá wa jẹ́ ni orúkúlò fi sílẹ̀mì káàfà ẹ̀ e mọ̀dọ́ àti káàfà ọgbọ́dọ̀ àkàdé ẹ̀ e mọ̀dọ́ àti ní káàfẹ́tà ẹ̀ e na ọgbọ́dú ọmọ àkíjẹ̀mí àìdẹ̀ tójí ti kóló ẹ̀yẹ́dú kí bọ̀ bọ̀rọ̀ máa ni orúkúlò fi o káàfà ó yíjà kí Ene duki iboman iboyan ibana ni ibajun obodu me papo mem daba te adini abapa mojo ati fo inzalatum me da mu gotoka adiltum anil haqq mem gotoka min ba'di ma ja'atkum al bayyinat fa inzalatum shanku mem gotoka en ma do zalatum da yace yace zillu ya ya shuka kare ni ọla zilo igide iba ideyi qur'ani eyi suratul bakara gida ibi tiku ọjọ́ akọla níbi adam aleyhisalam ọjọ́ akó nkọya madaba aljanna kuma yẹ kuma mọ́ abibili ìṣùmá فأزلهما فأزلهما الشيطان فأخرجهما مما كانا فيه فقلنا, فقلنا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فأزلهما الشيطان إبليم ما يجرد عنها بريال جنالته بودا يوجوته فأخرجهما مما كان فيه تاكي يوما يمما كله بها الجنالته yanka كاتيني، ne to da halafa in zalatum shanka mai ngomugwa ba min baadi ma jaatkum albayinat ubi kabiriju ligali yangume kokokpa ligali yangume takume mugo meme yurida bolayo yote mechini lebu ngejedo me mechini lebu ngejedo amunu aneme manye ibogu yume fa'lamu mema anna allaha azizun ojo allah shundu jima fa azizun hakim na هل ينظرون إلا أن يأتيهم الله في ظلم من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور الله أكبر هل ينظرون أو ما دي دي دي في ما تتاكي وازي kuma títí akọ̀rọ̀ ọjọ́ ẹnẹ́gì májàkà yín yóò kó wá sí ẹ̀mẹ́wọ̀n èèyàn ẹ̀mẹ́wọ̀n ẹ̀bí ẹni tẹ́yìn ní tọ́ náà pọ́ aláṣẹ ànáàlù ọjọ́ aládì àmọ́ ṣọ́ọ̀ṣì ń bá bùrù kúná ṣọ́ọ̀ṣì máa alụ máa yá jọ mọ́ ma ọjọ. oge ka abụghị na njọ chi ka abụghị beghị n'anya ọmachi alachi e ache kọrọ dapụ enwa mụ na adịdị takwumali bọju alịjọ ọda ike alien guru enwu ma anede ila aya ati ohumọlọ ahụ bụ ebe na ọma ma temi kọjọ ka ile ihu ile bịa ma na azabọ ọjọọ kí lè apá kípa bù tore baruka mune azaba li ma di imani ma azaba li erere machine di imani ma ojo eh ugu firauna ko lawun le agaba di imani da ajije ne do alo inni amantu annahu la ilaha illa alladhi amanat bihi banu israila wa ana minal muslimin rauna ti mo wolo ojo bi wolo we ke o nge ojo ke wolo ka ga le bene rauna bo wacha kuli kalu tuna di cha maka mi men ngama cha ma tele ma o ma mu bi ti jole kuba ama se ni mo bi wire lolo je ye o a ama wa wa lo ire awa lo ya

لا يوفو نفس إيمان إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا سورة الأنعام يعني مو يقول لي ومن هذه وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له ذكرى ما منا جهنم دعاء جونا بايغابوني كدغا جولان واجي eh amma gidai amma a cikin ibon amma jin amma ne ji kone

ẹgbàlẹ́ngẹ̀ máa lè bọ́ wí ẹgbàlẹ́ngẹ̀ máa gbé kùrán yìí tó dálẹ̀ aláwọ̀yẹ́ ni wàkúdí al'amuru malaga al'amiri kò yí mẹ́ wà ilẹ̀ láì tó rẹjá olùgbòmù gbogbo ọjọ́ mẹ́rin tó pàkútáká من آية ومن يبدل نعمة الله من بعد ما جاءته فإن الله شديد العقاب سل بني إسرائيل النبي وقالوا كياتا بني إسرائيل إنني كم آتيناهم من آية بينة ama ya munu ame nga bide ju munu nga daga mi beni israila enwe ku na alola nke amojo tuma nini munu nga duma we we ka jani bide tuma ko ni ame nga ye ku munu nga dauma ami beni israila kuma malaji bali ba au maguda ba yi bai mu sai biya kuma ama alu yen yen turubu kama ju abajo to jamadin ma nya ne uburutan

ẹ̀la kí ni wálẹ̀ yà wálẹ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ ẹ̀dẹ́ ẹ̀dẹ́ yìí ẹ̀mìnà fọwọ́ máa kí ni máa kẹ́ ọrọ̀ ńàmù àmúti kí máa dẹ̀ wọ́n gẹ́gbẹ́ má kẹrọ wọn ọgẹ́lẹ̀ yà wálẹ̀ pọ̀ mẹ́rin ẹ̀nà rẹ̀ yìí. wẹ́yẹ ẹ̀rí ẹkí ni wẹ́ lọ́lọ́lọ́ kí yọ omi kì akó yálè omi omi alimẹ́ni ni yé lọ ní wọ́n máa di kí mọ ẹgbàá dúkì takàtà kò múnà wá ní. ó nà yí lẹ́dẹ́ fa èyí kì dọ́ ya ṣá òye yún òmúnà yàtìyà náà dàgọ́ náà yí òmúnà yàtìyà nìkan ọjọ́ àtìtọ̀ mẹ́nà jẹ́ kùlùmí tó yẹ bá máa ti máa rẹ̀ ń ń àkó fala ta tagaw fihi fa yahilla alaykum ghadabi amda mona wuda baba wedo mi aba kare humen wa man ya'lu alayhi ghadabi faqad hawa ene ku wedo mi pa bu mai ne lei igbaji men abo ju jeun ju jeun ju jeun mai ni musa ti jeun bi ma se ne ti jeun ge u jeun ka te we nga ma je ni ma je ona ka ma je ona ma je to na maka na mamịrị ya bụ maka arịwa onye omele elu onye nkịtị ga ma jeta ene ọ agwụ matị na onye gị ajekwa ịreta nwaanyị nye ụna ere gị ma mbụrụ onye ọrụ jide na onye gị gị nye ya dụ omele ma na ere mmadụ ọmụnị ma n'otu n'ọmụ mmadụ ọmụnị adị ebunye e amaghị eji otu na amekeke ka hụ na n'o ya ya wájé jòjúná wẹ́kẹ́ kàmú nẹ̀gẹ̀ náà ọjòjúná lẹ́mọ̀ àjádọ̀ takamẹ́rẹ́ alẹ́ ẹ̀wẹ́gì ọgbọ́ wẹ́mùdúgbàmù ibẹ̀ lẹ́gbọ̀n Mo jẹ́ lẹ́gbọ́kùnlóyẹ́ nẹ́kàmù wáyé ìmábìrò lónìí.

kuna ile mugwido jon maini وإذ كنت يا موسى أدعو لنا ربك يخرج لنا مما تمت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها أمامكم أتيني إليه ya amu jẹun idu kuma do ita amu lẹru ha ni amu jẹun yi jẹun musa kai ameme ẹ̀yìn ẹ̀yọ̀kọ́ yóò tí ó mẹ́mẹ́rù pàlọ́ yìí ọmọ yóò bẹ́ẹ̀ dìlì mẹ́ta láàáyí mẹ́mbà á dì máa jà á tí ó ń tẹ̀ múra ọjọ́ dùn pàlọ́ bí kòrò ọjọ́ yà áwẹ́ bá ẹnẹ dúkì múra ọjọ́ dùn pàlọ́ òbí kòrò ọjọ́ yà abújá níbi musa bá ilé kọjọ́ tí ó máa bá kòrò àlìkàyẹ́ ni wà á tákùn máa lẹ́mí ó ti àhàdàmílẹ̀ وفضلكم على كثير ممن خلق تفضيلا أما بني إسرائيل أنا وياك وما yene in terms of energy ama chama ngu yenga ku yenga ku yale umai ku yame ne wa ma ru yengu yale ama mame ubile amai amara ke alugba apama musa alugba apama wetin wege ka ojo ke do mi ma ka ma ke mo musa ne ojo alugba apama

machan sahabi kuma boy amma anibi musa ma ko rubi mu ma ko ware wo ojo kan yeni we kamele rubi kamewa baloti mikati ma ugbo ojo ojo akola ma de ti ma gbo edo ma bo agiri ma je yane ani musa to le gba ke amude neke ma ya ma ya ma ya gubi ani o toruke ha cho ne magi agubi alhogo ma do yola lan nu'mina laka hatta nara allaha jaha amma ba di man no be ke ba kama ndi guma o yoli oju aki kai ana echen koma ya ra go nu te unu ki jobodun le ngekun omi won ipa be ngekun ma be don omi won ayo ba ini ki aka ke do ogo we kai yere lu pa ko jaka e wa mede ya pamudwa e amede ya pamudwa

ẹ̀dùnú máa ní wẹ́wọ́n kúmọ́tọ́ gbì ẹ̀wọ́n ẹ̀lọ́mọ́lá ọjọ́ wọn máa kó dájú kọ́ àná yẹ́ ni yé ṣe ń àti kúmẹ́ gbédé ayé kúmẹ́ lúwó yìí akúmẹ́ màkàtí tọgbà wọn mẹ́ alkọ yóò lè pa màá rẹ̀ tó dáálẹ̀ òràkọ yóò ṣe ń máa ṣe nánà àníbi òràkọ yóò ṣe ń àbò ẹ̀ṣẹ̀ nánà pẹ̀tù òràkọ yóò ṣe ń àmà àlùmà níbi kìkì mú jíza kìkì ń

mun gurga nabi sallallahu alaihi wasallam ai to duniya ta duwa duniya ke mudun imo iho on muru ku yurane ma ke juro mina kito mina kito o mi kine wane to to to to to da bele ko ku mi o aku mi akuyo o mi pipe yi akala mu mi kine wane mi kine wane abo mi kine wane yi o mi lagi awane ngene ne kine da kuma kine moyo mo ma ma ọjọ́ àti ní ẹun gìdé ẹ̀dọ̀má ọjọ́ ṣe ma alémú bí láti fi ọjọ́ mẹ́un gìdé ẹ̀dọ̀má ìmúdóngùn ma èyí mú sáájú ọpa ìdúwólì ọmọdé ọpa ìdúwó òkúta yìí ama ya níbi ìdọ̀pà wẹ́hun tó ihò níbi musa ya sí nílé ọjọ́ òbíòkúta ayádágbèrò ìpádágbèròkúta ya sí ní kọlà ohun pọ́jọ́ akọlà ńgbùngbò ọjọ́ ìtàbàlì ní àníbi sallallahu alaihi wasallam malakutu al-ardi ili malakutu samawati ojo mo dungo ma ni bi dumu kwa ni mi ojo ati ni kolan tori ide eda be bo akini anibi musa kola ko ojo anibi egbadu malaku yiru la anjeru ga bi le takidale to onu gunu ga anibi sallallahu alaihi wasallam ma a ko ya na ya abe kuma bo ki sitrai ki mi raji le le ma kola ami ta be be bo e ni e le a be bo e le ojo nu ta bo kuma ki le ojo ma e ni pe do mi le ojo ide ju le ojo nu aisha radiyallahu ta'ala anha yana ne duwe kan wa kan bi le ojo ni mi me ro o ma abdullah ibn ani bi e ji le obodo wala ma gidai dio takada ashifa bi ta'rifi bi ta'rifi hukuk al-mustafa imal bin marwa kin al-qadi iya ibu ba mu to annabi sallallahu alaihi wa sallama ile te o yale en ki musa malima matani ili fa auha ila abdihi ma auha un ko jo ma jo ma ju ka wanu wa yake tsira limali mika madu akin abdulaziz salman ikili tafi min mujizati nabi sallallahu alaihi wasallam ko madu jin tafi lene da mi mujiza ko yo singa ma nibi kile guru yake tsira le ko yo asinga ma nibi ya obodu ngwa ko chaka inu gba ile tafi lene tudale ojo akani bi tami bani israila nini kam atainahum min ayatin bayyinah amenga ayeku ko nane du mojo inalukan akulo anibi akanuma musa do tunya yuru dudu ole mudi ugba musa do patani okwa gidutane le ya deju musa jengo ajama wa kerebabu ajama ya kili yebye yo apai miju agbodo amajuma gide

todo alebi sallallahu alaihi wasallam ainihi achalati iyachi ọjọ́ akejoro ìgbàdókọ yọ anya mú ọjọ́ mọ́tọ́nà rẹ̀lọ ayà títàlá yá wà tákàdùkà tó kò rí زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب اللهم ارزقنا حلالا طيبا زين للذين كفروا ما اوغو جاغا ما كافر الحياه الدنيا ورايله ine du ma chapa ni ba wala ile ke tiro banu ma ku ne ma mo chapa pa chege ni al jali ya ne ni le itili ki kun ya tin o do lu ibe unge ka ma ku ku do ma wi wanu ya kwere abịa na akịgbo okwu ma akwụ iba misteki ma je ma kwụ asibiti ọgbụrụ ma alụ niile na ma asibiti ọgbụrụ ya ma kwụ ejide aka oge ele gboke ede klaasị ele kpa ọ na-akpọ yọ ebu ka a chọka ka mbụ naijiria m ga-agwa gbogbo oge ejide aka ekwu na ibe ha ka ahụ gị n'ihi n'elu na tabali tabali engi yenga mapa makpa ka makpa ma uja don aba pa mai ne ka ko ne mun ene le ene mun daga ne takbir ma allahu akbar ne mun muru kala ko ama ka bi ki ranga manara ojo akini en duki ki yewu ma ma kuma ma nya li du me ko guba o ko guba shide kuma shide kuma lu bibi wa in yuqatilukum yuwallukum al thumma la kuma ma je akuma challenge me ko ya mara

amakata madaba wala amakata madaba duro nga bobule ja koje a ah, bukela aye gani ne daga koje to dudale ene ne gi gide papa duwa igide papa duwa mai jaga mai legu jaga nga makafiri unga manu wa yaskharuna min alladhina amanu ama cha maba kwa ma chuma oke maga ha maba kwa magirawo nima magunyima ojo na ba ojo na ba le boga be adini ga ba se ga be ga pẹ̀kàlùkùn gbùnùgbùn lẹ́bọ̀ sálà lè pẹ̀kàlùkùn gbùnùgbùn lẹ́bọ̀ wọ́n nà pín ní kí ẹ tẹ́ kàmẹ́ àti kàmẹ́ àná pé èyí àti ilẹ̀dọ̀ yìí ẹ̀lẹ́gùn táti yẹ wọn ọgbẹ́ ìgbà gbélé mámi yẹ̀ká mami. dún mámi yẹ̀ká dáhùn lè máàmù yẹ̀ká yẹ̀ká tún fídírì máàmù dáhùn lè máàmù ọmọ tákùn máàmù àdùn yẹ ọ̀yà yẹ yìí máàmù yẹ̀ká tún bukuma mu danga juwaji taka juwaji ane ya dudu hunu ayo ne ne ne wuyi kola ayo ne amma jaka dida amma bi kin abile amma bi kin abuga na ni amera ko ahu amera ko ahu mo ni o ya di ne no bata ma je amma bi kin ngum da ma ngum ngum alko jo singi ni de abukuma abibara igbele Maka kichama chama di bara yule kichama chibo maka hebo anuma we yude papa do hawo leke en ule ebo to ko we yude papa do maka hebo anuma abela mana he yodule ni nabayo egba murida ojo aki yaskaruna min alladhina amanu macha ma ba pa oke macha ma ba ko etia walladhina taqaw ojo aka ma tu ko joba fawqahum yawm alqiyamah amada tatamaka gro yona wallahu yarzuqu man yasha arziki da ma ojo nunu ene girinji adun bi ghairi hisabi kimano da ano koko eh ona echa ka ona echa ka ya ya betu ma gbe lewu oyugbo e kadi mo e professor ni sepa ewu ya <laughs> ewu du bi alu ne gba ko jaga ka dictionary lílílílí dúró yakolo ẹyọ e ẹni e òkà ẹni kí e agbójú olú ní ìgbà ní nára kàwẹ́ àlẹ́ni nára wẹ́ àti ẹgbẹ́ agbélé bẹ́ẹ̀ bá kọ́dá bẹ́ẹ̀ náà kí ní ṣùgbọ́n kẹ́yìn skúlù yẹn nọkọ́ skúlù ti torí kú máa nọkọ́ máa lè wẹ́kẹ́ lè torí ẹ̀wọ̀n ilẹ̀ ẹ̀ máa nẹ̀ záàmẹ̀ ní kàdé òun abáyọ̀ ẹ̀yẹ̀ sí bẹ́ẹ̀ kí ẹ̀jẹ̀ bọ̀ wá ní ìtẹ̀sákẹ́ ní ẹdọ́